وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run bákan náà a fi ẹ̀mí ìmọ̀ rẹ̀ hàn sí kí ọlọ́run bá sọ náà wàtà láti ọgbà ọkọ ẹwà tó ṣe àlékún ọrẹ wa àwọn tọrọ ìṣe àti ìgbẹ fún alágbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yọ̀rọ̀ bá sọ́nà àtàlà kó bá kẹ́ kó bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo tó bá tẹ̀lé wọn lórí dáadáa. ìdálẹ́kọ̀ọ́ ó mọ̀ tẹ̀síwájú nínú kíra bulugul marami tí a ṣe àlàyé rẹ̀ lọ fúnra wọn. báàbù tí a dé òun náà ni nípa ẹran iléyá bábùlù àdọ́sí ẹran iléyá pàmò sí ìkan nínú àwọn iṣẹ́ ìjọsìn èyí tí a máa ń fi owó ṣe àyíkẹ́tọ́ akérèlé àtúnfara ṣe tó lábàdù ẹran kára láti lè dúró ẹran. nínú rẹ̀ náà ni ó wà ọlọ́run jẹ́ pé a fẹ́ gbogbo ìjọ kọ̀ọ̀kan náà ló ní àjọ̀dún tí wọ́n ṣe wàlẹ̀ kó lè ó mọ̀ tí ń sákán òun náà ti kú òhù ẹ̀rí pé kámọ́ láǹtàjọ̀dún àwọn ń pa nǹkan ní tó wà káàkiri tó dára tó lẹ́sùn tí wọ́n ti ẹ máa ń pọ̀ lẹ́nu kí ní jáde àwọn pa nǹkan wọn ń làwọn ń pa ìgbáwà mùsùlùmí ìtọ́lọ́run ṣe fáwà onílé kápá ẹ̀rọ ìlera wọ́n wá lẹ́kọ̀ọ́ bá ṣe pa wọ́n sì lẹ́kọ̀ọ́ ń tàn pa torí gbogbo kan tí mùsùlùmí ó bá ṣe yóò gba òfin ẹ̀sìn àti ẹ̀kọ́ ẹ̀sìn wá àtẹ̀lẹ́sì kan jàùjàù ní ìlàgbọ́dọ̀ mọ ìdájọ́ tó di ẹnu yìí kákàtà kan ẹ̀kọ́ onírú ẹ̀rẹ̀ tààtà ní ní bá ṣe pa oní tààtà ní ṣe gan. náà nínú tí a bára sọ́jọ́ ọ̀nà ni àwọn irinṣẹ́ tá fi pẹ̀rún kó jẹ́ pé ọ̀bẹ̀ tó mú ní táwí sí asibisiminá Allahu akbar atúlẹ̀fikún Allahumma taqabbal azami habrika fulani ẹ́ bùnfùláàni ilé látọ̀dọ̀ ẹrú rẹ̀ lágbájá ọmọ lágbájá bákan náà la fẹ́ kí ẹni tó lẹ́nu kó jẹ́ kó ní ó pa fún ara rẹ̀ ìgbọ́n tó wá ti fẹ́ lómi iná bá láìsí ó kẹ̀jẹ́ pé ẹni tó náà mọ̀ fún bá tó pẹ̀rẹ̀ bákan ní ti ó bá tóbi tó tún sanra la fẹ́ jù tó ìkójọ tó la ṣe ètò sì dálẹ́ kí agbègbè sùn ọlọ́ni ayọ̀ lẹ́sìn náà wọn á fi kún mi tọ́yì bá ti sìn mọ́ kàṣàbùkún àmì mọ́ àkọ́rọ́jẹ́ náà làkún nínú àmì ọ̀làtọ̀yà mọ́ mọ́ lọ́kàtí ìtọ́mi ní tó fi kún ọ̀làtọ̀lẹ̀ àkọ́jẹ́ yìí ìlà àmì ọ̀gbẹ̀rẹ̀ òsì. ìpè tẹ́ fi ṣe tọ́lọ́ ó jẹ́ pé tó dá ẹ mọ̀ pé tí ò dá tó yẹ pé lọ́ba ẹ̀ẹ́dì gbígbà ní ìyẹn ọba mọ́ lákòjẹ́ ìdìbò yóò lọ fẹ́ ẹ̀ẹ́nà sísú jọ́nà sọ́lọ́ náà yìí tó dáa tọ́ọ̀bù akẹ́ ẹ̀mú yìí tó dáa jù náà yìí tó jẹ́ pé ẹ̀yìn tó kò dáa náà kò kò tó fi rún ọba tó jẹ́ pé ẹ sáà kó ọlọ́dọ́ ní owó owó ẹyọ tó fún àmì ọjà fẹ́ pé wọ́n ta àbùsọ kó lẹ́ gègèrè gan ó ti dé kíni ó ti dẹrù àbí ọ̀dẹ́mọ́wọ́ fífi náírà ọmọdé náà tó fi rún mọ́ra wọn bẹ́ẹ̀dẹ̀ ń tẹ́ kó wájú àwọn olórin kan àmì lọ owó tó ń nà sí ẹ̀dẹ̀ tó kò tí ìfọwọ́ kan ní òde kìíní ní mọ̀ ní ẹ̀rẹ́ àwọn olówó sábà náà ní ọkọ̀ lónìí ẹ̀rẹ́ kó tó bá ń nàlẹ́ mọ́ ní nylon ayọ̀ lọ́sẹ̀ lè gbà ó lọ kẹ́tọ́ nípa ọyẹ kó owó tó ti rún tó wá kó pẹ́ẹ́kú kó tó kó tẹ́ta àgbẹ̀jẹ̀ owó ti fi gègé lọ́wọ́ ìkọ̀lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ka abe ṣe tọ́lọ́gbọ́ lágbàá ni mọ́ èyí ò dá káíkó tó wọ́n ní káíkó ètò dáadáa ni nje oúnjẹ ní káíkó ni à ka lò káíkó ka kpa kaná ní ètò ni káṣekè ní kápá ìjẹ́ ti ń sọ fún wa nìyẹn. àti nínú ẹ̀kọ́ ó ní pé káàmù ọ̀pẹ ẹ̀ka káyókù ni bákan náà ká kẹbi ìyàwó iṣẹ́ àtàlẹ́ ìgbẹ́ pọ́n láti ẹ̀kọ́ ọbẹ̀ ká tó máa pọ́n náà lójú ẹ̀rẹ̀ bá fẹ́ pa àtàwọn ìfẹ́ tí amẹ́nu bá yọ̀ wọ́n. hadith tí a ti bẹ̀rẹ̀ lé nínú hadith àbí òré ra ọ̀dí àbátára àwọn olùkọ́ ẹni kọ́ ra ọ̀sán ọ̀sán lánàá bí ní máa ó yẹ kó pẹran kó wá pẹran ó sì lágbára àti pẹran fàlàyé kọ̀rọ̀bá nà mùsọ̀láàna kó mọ̀ wá mọ́ṣáláṣí wọn kó mọ̀ wá ààyè ní kòkínú ìlú wa ẹ̀pẹ́ ọ̀rọ̀ yẹn wá níbi ìta ah, tó lágbára àti pẹran tó wá pa ní kó mọ̀ wá pé mùsọ̀láàna ti ṣe àyè حديث الإمام أحمد رضي الله عنه كرامة شيء المسند ابن مجال بن كان في سنن وصححه الحاكم الإمام الحاكم عمل صحيح لأن ترى في المستدرك ورجح الأئمة غيره وقفه كما من أعفاء يتجاوز الحاكم أن حديثه موقوف كلمة موقوف pẹ̀lẹ́ ni àdìsí sí sánẹ́bì ẹ̀ parí tọ́dọ̀ sọ̀hábà ẹni kò lọ́dọ̀ àlẹ́bì àtọ̀rọ̀ ló ti àwọn àfáà sọ ilẹ̀ gbọ́dọ̀ pé lè já lò ó fi pọ̀ ẹ pé ní àwọn tí wọ́n ń ṣe nìyẹn àwọn ìsinmi tí wọ́n sọ àṣàmì ìyẹn pé àwọn èèyàn bẹ̀ àwọn sí kọ́ta lè gbọ́dọ̀ lẹ́nu ìgbọ́n tó wá lọ́dọ̀ àlẹ́bì ẹni tó rí lẹ̀ ní pé ẹ̀fẹ́ ní ọ̀rọ̀ yẹn ò lọ́dọ̀ ànábì ọ̀rọ̀ sábà ẹni ọ̀rọ̀ tí wọ́n ní fẹ́ lókè. ṣùgbọ́n bá a bá tó lè sọ lórí hadith ni pé fẹ́ẹ́rọ ilẹ̀ tó lọ sọ àbá pé fàájì tẹ̀lé ìsọ̀rọ̀ nípa òfin ẹ̀sìn pé ẹni tó bá jẹ́ kó wà tó ajẹ́kó bọ́ lẹ́nu ànábì ni tí wọ́n sọ pé hadith yìí ó mọ̀ọ́kú fún ẹ́ mọ̀kúfù ní sanadan pàmọ̀rùfúù hukuman wọ́n ní sanadu ẹ̀ mọ̀kúfù nítorí pé nítorí rẹ̀ ní pé ọ̀dọ̀ sábà ló parí pé ṣùgbọ́n ìdájọ́ tó mú jáde ìdájọ́ tó wà látọ̀dọ̀ àmọ́dé torí abẹ́ kan ò lè mú òfin ẹ̀sìn kó fi lélẹ̀ báyìí kó tó bá fi fẹ́ràn mọ́dé éèdè wa àìpé ní ìtògbọ́n látọ̀dọ̀ àmọ́dé. ẹni àdéhùn yìí ó ń tọ́ka pé ní ẹni tó bá ní kápá kò pẹ̀rù eléyìí mọ́sáàbù Abu ẹ̀dẹ́ o bàbá àyímọ́tò sàlàfà àwọn ìmáàmù mẹ́ta àwọn asọ̀rọ̀ mi tani wọ́n mẹ́ta yẹn ìmáàmù Ṣáfì ìmáàmù Málíkì ìmáàmù Ahmad àwọn lọ́rọ̀ mi. wàfọ́ ṣúgbà àbí hanifa àtàwọn ọmọ tó àbú hanifa ní ìtàn tó mú àbú hanifa gan kọ́nà yẹn tó wọn ní ọmọ tó lọ́pọ̀lọpọ̀ àti tẹ́mọ́ tó wọn ní pé àwọn àwọn ẹ̀kọ́ fún ìwà tó di ẹ̀hẹ́ bí àwọn gbálẹ́gbẹ̀ẹ́ àti àwọn Yorùbá tá a lè lò kò sí lọ́pẹ́ ní à ah, èmi àbáyé ẹwà yá pa ní ẹni lálùbáríkà kò sọ yíò fún rẹ̀ àbíkẹ́rì gàgà ọtí tó máa lé ọmọ tó máa lé lékéwù yìí nígbà tó ti ti afá rẹ̀ ṣe ètò ìkàlùkù sáfúnlé ni àfáwọn bá ní nǹkan tí àmọ̀tẹ́lẹ̀ ti dàrú ó dàrú lọ́dọ̀ ọmọ tí ó lẹ̀ nínú ẹ̀fẹ́ ṣe tálẹ̀ ẹ̀fẹ́ ṣe àfá ẹ̀ṣẹ̀ àfá ẹ̀ ṣe ọlọ́run àfáàgìdì òṣìṣọ pé ní tẹ bá lódodo tó jẹ́ kìláàfù tó sọ àbí tẹ bá rí nínú mọ́tí àlàkà tẹ bá rí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ sí àfáàgìdì òṣìṣọ kẹ mọ́ kẹ kẹfẹ́ kọ sí kó fẹ́ kọ fún ilẹ̀. náà àwọn méjèèjì àwọn náà lọ pẹ̀lú àwọn àìsàn mẹ́tẹ̀ẹ̀ta yòókù kí ló kọ méjèèjì adarúkọ wọn láìpẹ́ alákọ̀ọ́kọ́ ni abu yusuf yakub burkin ṣe yakub lọ́ta abu yusuf ẹlẹ́kẹ̀dẹ̀ ni muhammad bin hasan aṣaibani ìyẹn máa ń kọ fáyidà kàmẹ́rin sẹ́wọ̀n ní torí pé wàá kọ̀mọ́ ní torí pé àwọn ti dàpọ̀ ọmọ ní àti dàpọ̀ wọn ni wàá sọ ìbáwò wọn ò tọ́tọ́ kọ́ bí wọ́n gbọ́dọ̀ wà fàmílì àbúrò nǹkan bẹ́ẹ̀ ẹni tó dàpọ̀ lókè ní pàwọn èèyàn méjì ẹni tí wọ́n náà bá ń sọ fún àwọn ta ni ìwọ́n náà ẹ̀mí náà mọ̀ kẹ́kẹ́ kọ́ ti ní yẹn gbọ́dọ̀ wà nígbà wọn ní sọ ìbáwò àwọn ẹngbálẹ́gbẹ̀ rẹ̀ méjèèjì Abu Yusuf alikọ́bí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ mọ́múdà ibn Hasan aṣọ-ìbáni wọ́n dùn máa fẹ́ aṣọ-ìbáni tó kọ́ ìrọ̀rùn a ní súnà tó mọ̀ àkádà ní a ní súnà tí a kàn pa ní kí èsì jọ náà nù wà lẹ́yìn sáti pé wà á jìbà kì í sọ̀nà wọn. ọ̀lẹ́ bá fẹ́ àdílà tó dùn dúró ẹni tó pé àdílà yìí wà bọ̀ ibi lọ́dọ̀ àfáà mi wà bọ̀ ibi pé kò ní ilẹ̀ dọ́dọ̀ nítorí pé ọ̀nà ẹ̀rọ dà níbi. أن تولي النفاق الجمهور من الصحابة والتابعين إلى أنها سنة مؤكدة نقول لك على الصحابة تتجون نقول في إن لي وسنة كتاك عن قاني أمين. ومين الإمام بن حزم أن لا يصيح عن أحد من الصحابة أنها واجبة ألا أريئك لدى الصحابة في فين لنفسك كان لي ومين أكيد yóò jẹ́ súnà tó wà mọ̀ákádà. حديث بدل من حديث الجند بن سفيان رضي الله عنه قال جند بن سفيان أني شهدت لأبها مع رسول الله صلى الله عليه وسلم أني mo witness pẹ̀lú ànábì mo witness pẹ̀lú ànábì ẹ̀rìn ọdún léyà fàlámà kọ́dọ̀ sọ̀láṣà òun bì náà nígbà tó kírun tán fáwọn èèyàn nọ́mọ̀rọ̀ ilẹ̀ àgánẹ́mí kọ̀bí tó bí hàtà tó ti rẹ́rìn àjọba ti tó kalẹ̀ ó rẹ́rìn àjọba ti tó kalẹ̀ fàkọ́ọ̀n alẹ́bí ni mọ̀nìbábà àkọ́bọ̀lá sọ̀lá ẹnikẹ́ni tó bá ti ju ẹ̀mẹ́ síwájú ká tó kírun fàníyẹ́tùbà sáátán màkàánà kọ́yà pẹ́rẹ́ mi kó fi dí ìdó ti pa àmọ́ lábẹ́ ọkùnrin ìbábá ẹni tí ó ti fẹ́ràn fàníyẹ́tùbà aláṣẹ́lá kọ́yà pọ́pọ́ lórúkọ ọlọ́run àdéhùn náà mọ̀táfà kún àlẹ́ yìí wọ́n fẹ́ ní bàkárẹ́ wà ní mọ́sùlùmí wọ́n ní fún ìbáradá tó lọ́wọ́ àkọ́kọ́ kápẹ́rẹ́ ẹgbẹ́ yá ìbádà tó lásìkò yìí láti fíìmù gbẹgbẹ́ ìwádìí ti ha àlẹ́bí ìṣòro àtúnṣe ìyẹn ò lè pa lásìkò ní ìtòrí àtọ̀ lásìkò sí ẹ̀sẹ̀ fi ilẹ̀ ló tuntun. يدل الحديث حديث لي وان تقاكوي على أن الابتداء أن الابتداء وقت الظهر الأضحية أن ìmọ̀ pẹ̀mọ́ léyà àsìkò tó bẹ̀rẹ̀ bàdà sọ̀látò ìdìl àbíhà lẹ́yìn ìgbàta títí ìrùn ìdì tán wà láwùkọ́ bọ́lá lè kótóbà kọ́lá ká má ti fi kótóbà kábà kékeré wọn tán. وأن الفاتحة قبل أن أي صلاة لا يجب. كيف أفعل؟ بمعنى أن ذبيحته لم تقع أضحية يتوما نتي أنا تطعي ثمانية وإنما هي شاط لحمي جاكين كفنا جلابا إن تبا كفنا ليا تو كتو كينو يتوكين كفنا ليا أواكي مصر أواكي مصر أفا بالعزيز هي اللي كفنا ليا èyí lè pa ẹ̀ràn ní àyà. kọ́lá ṣẹ́ka fìlẹ́ mùràbí mọ̀mùtọ́ a bára kọ̀lá tó ìmọ̀ ọ̀dọ̀ ìyá tó hó olùdíje à. ẹni tó bá pẹ́ mọ́ lẹ́yìn kí ni lẹ́yìn tí mo ti kírun tán ìdájọ́ لأن العبرة بصلاة الإمام لا بصلاة الإنسان نفسه تلك عبرة ìbáwò yìí sí ní irun mọ́mú kìí fi irun kiri ọdẹ yìí ní ilẹ̀ fífún tán tí mọ́mú tá ti fífún àbí ọ̀lẹ́ pẹ̀lú gbà irun mọ́mú náà ní awò kìí fi irun kiri fọláwọ́ sẹ́rẹ̀ lẹ́tì náà wọ́n á kó ìtura ìgbàgbọ́ ìyá ti yà wọ́n àyè bá dà sọ̀rọ̀. àti gbogbo àbá iná kan tó ẹ̀yìn irun là máa ń sọ náà àlọ́ kánà kọ́bùlà ní kótóbà kọ́dà ká má tètè kótóbà àwòbádà mùbẹ́yẹ wọn dá sí kábíyè sọ̀lá bàdà tó kúrò ní wà sí ha fi hákì mi ńlá sọ̀lá tàlẹ́ fi mọ̀ọ́dọ́ èyí ká alẹ́ ìgbàwá dín ẹni àbẹ́ tó yẹ pé ẹni àbá sì kò téèyàn wò tani ò wà àtọ̀kẹ́ ká ti kí wọn sàn wọ́n fi yára lùfà wá di bíyàn tó wá lu oko fáwọn ò lè wá sí èdè tí ò lè wá kírun bóyá ní àwọn abúlé abáfẹ́láàrin kàtà wọn gbénu ibi tó jìnà fẹ́ràn wá kírun fẹ́ràn ló fi kírun fún ẹwọ́n wọ́n nígbà náà wọ́n wà pẹ̀lú ìgbà tó bá ti rí mọ̀ pé àwọn ti kírun fún ẹ̀fẹ́ láyè kírun rọrùn àwọn agbárí tí wọ́n gbọ́ gbogbo kan lé gbé ẹni ẹ̀hẹ́n but èèyàn wà níbi tí o ti rí ẹnì kẹta sọ fún yóò wá àsìkò fẹ́ ti kí nǹkan láti ní mẹ́wàá kan mọ́ kí mo lé yá nǹkan bí éèdì àrí wá wá pẹ̀lẹ́ nílẹ̀ ètò gbogbo bí mo ń ṣe bù náà gbogbo tó wo ti lè yẹn gbégbé ní ẹ ti kí sábà lọ àpẹẹrẹ ń gbà náà ẹ ló lọ. مثلا ظاهر الحديث أن الذبح قبل الوقت لا يجوز مطلقا ẹni tó àgbọ̀yé bí hadith yẹn pé ẹni tó bá ti pẹ́ẹ́nà tí ò bá ti tẹ̀ bá ti kírun kò tọ́ àwọn àkànnà

Let us what aspect whether kani irun kan ní ìjẹ̀fà òkè kálukú tó wọlé ó bẹ̀ wàá mọ̀ lónìí ẹ́ àtìkò ẹ̀ tó lọ ìyẹn ni ẹni tó sì rún sí fáwọn ẹgbẹ́ tó kúrò tó mọ̀ nítorí fáwọn ẹgbẹ́ tó padà pé pásítọ̀ rẹ̀ náà ti di ìyàwó gbogbo oṣù wa ń kí fáwọn ẹgbẹ́ tó kọ̀ lọ́sí kí ní ìtìmọ̀ láti ẹ̀yọ̀ àlejò gbogbo àtijọ́ tó ti dúró oṣù máa lọ dúró ẹ̀yìn ẹ̀tùtù gbé tó já sípò yẹn lóṣù ìlú ẹ̀ ní ẹ̀dú yẹ kí lé yá tó pátá náà ní kó yá pa mí torí bá tẹ̀lé náà láti dé láti wà náà. ẹni alimọ̀láìdù fi awọ́lì dòkúdò wá ti sábẹ̀ sàlàfà ẹni àwọn afá pé lọ́dún ọ̀nà mẹ́ta pé àsìkò tí a fa ẹ̀rìnlẹ́ agẹ́gẹ́ àkàrà ń lọ wá sáyé dókòlù gbẹ̀náhàlì ìmọ̀ àkàrà ìmọ̀ gbọ́dọ̀ pàtó ẹ̀kọ́ yẹn ti yẹ ẹ̀rọ fi àwọn ìsìláàfù kan ní ọdún ní àtọ̀lẹ̀ yìí ètí mo mú òtí pẹ́rẹ́ lórí tẹ́gẹ́ tá a láwùjọ ni wọ́n sábà afá kan látọ̀jú ni ìmọ̀ ń gbọ́dọ̀ pa sí ẹ̀ka tó pa. ìyẹn ní ìlànà Imam Maliki yẹn ló fi pọ́pùlà àwùjọ tó wáyé mọ́múnú wa lọ ọ̀bẹ sókè ẹ̀rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ni ìmọ̀ mi ṣe kí ni ìmọ̀ mi ṣe pẹ́ẹ́rẹ́ rántí àdúgbò ní àwọn lókè ìrẹsẹ̀ ìgbésẹ̀ ìpínlẹ̀ mẹ́rin jọ kí n ṣe papọ̀ ìkàtí ló ní mọ́mù anúgbò láti mọ̀ pé ti bá ẹ bá ti ti mọ́mù ẹ̀ lè bá kú ẹ̀rú mẹ́ta tó kẹ́gbọ́ ìmọ̀mù ṣe kí ni ó ti pẹ̀rẹ̀ sí ẹ̀ nítorí káńtà máa pẹ̀rẹ̀ kú ìmọ̀mù náà eléyìí jẹ́ mọ́tò ìmọ̀mù Malik rahimahullah ta'ala ìmọ̀mù Shafi'i yẹ̀fẹ́dí bí wá ti sọ láti ẹ̀yìn ẹni nígbà tó bá ti ń kírun ìdí gẹ́gẹ́ àti kírun tán ẹni kírun ìdí gẹ́gẹ́ náà ẹ̀yẹ ti lè pẹ̀lú sí àti kírun àti kírun tán àbí tẹ ẹni tó fẹ́ pẹ̀lú ní wàá ní kí irun tiẹ̀ bẹ́ẹ̀ ni olè níbẹ̀ bóyá rẹ̀ kò lè di ẹ̀dìdì lọ́wọ́ lè rí gbé lọ́bẹ̀. tọ́ba ń sọ ẹ tọ́ba tẹ̀lé ló lè lọ dúró fún ara rẹ̀. èyí tó lè wà ń kó pé òkè bóyá ọ̀nà ìlú obìnrin náà ti dé ẹjọ́ ló lọ. bó dájú àtẹrẹ lásìkò tí ẹ ń kí mu lọ. ìyẹn pẹ̀lú bá fẹ́ fún apá bó lẹ́ni ètò lòdì lọ yìí nìyí. bákan náà ìmọ̀ àwọn àbúrò hanifa àti imam ahmed ẹni bí ń ti ayé fọláṣọ èyí sábà ti kí wọ́n yé dìfẹ́n wà wà sàhé kí wọ́n yé ló ráì alẹ́bí yẹjú lọ àlẹ́ ilẹ̀ hadith ní à nípa dìfẹ́n bọ̀ ló wà ní. ẹgbẹ́ bá a bá ti sọ lọ́rọ̀ ẹ̀yìn mà bẹ́ẹ̀ gidi àwọn yẹn mẹ́kà ilé ìlú ráì lórí pé òun ló bá ẹ̀rí mu. ẹ̀rí àtàbà ti kírun tán ẹni tó bá pẹ̀lú lọ kò rọ̀ bá pẹ̀ mọ́ ìmáàmù kò sọ mọ́ ti ìmáàmù pẹ̀pẹ́ ibà mọ̀ pé bí abalẹ̀ lóde ló fi ń dà ṣùgbọ́n kì ṣe kí ni kì ṣe condition èyí fi tí ìṣù ti wà ní pé ká sọ di condition but pé di condition tó ṣe ìmáàmù ní gbogbo àtẹlẹ ẹgbẹ́ àtẹlẹ pẹ̀lẹ́ náà tó bá pàṣẹ ká náà mọ̀ ní kí ni àwọn pàṣẹ wà ní sáà mọ̀ pé kì í ṣe condition pé kí mọ̀mù bá tẹ̀ wá pẹ̀lú ńkọ́ lẹ́yìn sáàtù ìmọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ àtúndé yìí pé ẹni tó bá ti jẹ́wọ́ yìí fún àwọn gbọ́dọ̀ fẹ́ràn ẹni gbogbo àbánadá yìí lẹ́yìn ìṣẹ̀tọ́ lẹ́wà yóò apá jẹ́mọ́ rẹ̀ jọ ọlọ́run tó bá kéré ẹ̀mí sáàmù ayé jù tó bá kéré sáàmù ayé jù ẹ̀ àyẹ̀wò ti gbọ́ ìgbẹ́ yẹn ara òun sáà ló ní wọ́n ti gbọ́ pẹ́lẹ́ rẹ̀ ní dọ́gbọ́n sí ntọ́gbọ́n béèrè ó sì wá lórí àwọn èèyàn pé lẹ́yìn mọ́mù mi kọ́ lọ́kọ́ ní ẹ̀ka lóko ṣe yàtọ̀ tó náà fi dá igi lẹ́nu kẹmọ́ra ẹran fún ní ìdìbò àti kéré ìyẹ́ kéré ìyẹ́ kéré ìyẹ́ káàkiri èyí ẹni kí nù ìlà ìsìlẹ̀ tó pé ààrẹ nù kàn níyẹn pé ìmọ̀ mùtá tó lẹ́yìn rẹ̀ kì í ju ẹ̀yìn tó láti ha ó gbọ́dọ̀ fi jẹ́ ní yóò pẹ̀lú nínú àfihàn pé lẹ́yìn ìmọ̀ mùtá gbọ́dọ̀ pàtó wa tó tí mọ̀ mùtá pàǹkọ́ ọ̀dọ́wẹ́jọ́ pàpàdé gbọ́dọ̀ ìlú fi ń dájú mọ́kì tuntun láti kéde nínú sáà tó kápẹ́rin ọ̀la àlọ́. na àsìkò mẹ́tẹ̀ẹ̀ta bá sọ yìí ta ni wọ́n àná láìpẹ́ fún ọba yìí sọ. kí ni ìmọ̀ mọ́lẹ̀ yìí sọ nípa àsìkò tá a pẹ̀rin lọ́nà ń fa yìí lẹ́yìn tí wọ́n bá ti pa ìmọ̀ musa fi ń kọ́. nígbà tí ìmọ̀ náà ti bẹ̀rẹ̀ àti lè pẹ̀rin ìmọ̀ Ahmad àti.

ولذلك أنه ينتهي بغروب اليوم الثاني عشر الثاني عشر من ذي الحجة أني يقاري من ذاته ọjọ́ kejì la bá ti wọ̀ ẹ̀fìlẹ̀ ìjà lágbèjọ àtọ́jú ọjọ́ kejì àtọ́jú ọdún yá ọjọ́ kẹwàá ní ẹ̀fìlẹ̀ ìjà ọjọ́ kejì ọdún ọjọ́ kejìlá ọjọ́ kẹta ọdún ní no ọjọ́ kejì ọdún ní ọjọ́ kọkànlá ọjọ́ kejì ọdún ní ọjọ́ kejìlá ẹni jọ yẹ gẹ́gẹ́ lọ́dún bá ti wọ èlé pẹ̀lú àyàmùsẹ̀ ṣe ní títí kú ìjọ kan rẹ̀. alimami shafi rahmatullahi alayhi ana anahu yamtadu ila gurubi yawmi salif ashara gurubi yawmi salif ashara ẹni ọjọ́ yamtadu ó sì ẹsẹ̀ dìde ọjọ́ kẹtàlá ẹ̀yẹ́dẹ́yà bá sọdún lé ọjọ́ mẹ́ta tó wá tẹ̀lé àtúnipẹ̀rẹ̀. فاختاروا ابن المنكر وشيخ تكي الدين اعطاني آه، انا عليهم من دارهم ان تلقانا الى محمد صلى الله عليه وآله وسلم وان كل يوم تشريك ذا كل يوم تشريك ذا بوجو ايام تشريك لا لفهم هيا أيوة. قال ابن القيم ان الايام الثلاثه تختص بكونها ايام منها wọ́n ní àdìmọ́ mi kọ́ yóò dọ́kọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjọ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún yẹn àwọn tó dáa yá àwọn mẹ́tẹ̀ẹ̀ nítorí pé torí pé ìjọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn alálàájú wa nínú ìmọ̀ fẹ́ máa jòkó ṣùgbọ́n lẹ́yìn ọdún yẹn mélòó lójọ́ méjì tí ní omi mẹ́ta yẹn torí pé lọ́nà àmọ́ ta ajẹ́ láti yẹ omi ní fàlà ìsúnmọ́ àmọ́ ta akar fàlà ìsúnmọ́ àlẹ́ ìnìmọ̀ lè أيام التشريك ويؤرم صومها أما جاء يقال أعتقني آه، باب المال ويشرع التكبير فيها أجمع تعين لا تجمع الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله الحمد فهي إخوة في هذه الأحكام أي في آل جاوي أما في كلمة إيه؟ كما في تكبير به ṣáájú fún bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ dàbí ọmọ ìyá ní ibi ìdájọ́ ìyẹn pé gbogbo ẹ̀ lálẹ́ ṣe kíni lálẹ́ ṣe. fàkẹ́fà tẹ̀fẹ́rẹ́ ti jàwá ti sábó gẹ́gẹ́ rì náà fẹ́ wàlá ìjìmá bó láti wá ayọ̀ ti apẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ láì rẹ́ rí láì rí ìfẹ̀nùfàǹfà ẹgẹ́ ti dé olùkọ́ yìí mú sọ àwọn ń fako àwọn tó pé ìjọ méjì ni wọ́n ní àtìmọ̀ pé àyàmùsẹ̀ ti ń ṣe ìjọ mẹ́ta lẹ́yìn ìkíni ọdún mi àyámùlù mi ní ìjọ mẹ́ta ẹlẹ́yìn kiri ọdún ni aláàpọ̀ ìjọ mẹ́ta ẹlẹ́yìn lágbègbè ni láti fi lẹ́yìn ọdún ó ní bò ní kí ẹran tó bó ti wá jẹjọ méjì tàbí gbogbo òfin yìí nínú àwọn ọjọ́ tá a máa ń ṣe náà nígbà fáwọn ọjọ́ yìí ọ̀dàdé ọmọ ìyá ní ibi òfin tó dé wọn. kílẹ̀ fẹ́ fi rìn rẹ̀ àìpé yọ mẹ́ta ìgbẹ̀gẹ̀ náà ní olókè pàtó. náà níbi mọ́sálà yìí tí náà ní mọ́mú amọ̀dé sọ nípa ọjọ́ tá a lè jẹ́ ẹ̀jẹ̀ kíni adé mọ́ mahamudu sọ bàbá yìí ìjọba lọ́pọ̀ ẹ̀rẹ̀ lẹ́yìn ní ilé yá ìtọ́ ní wọ́n mahamudu sọ àdìmọ̀ ìṣòro ètò ìrìnlẹ̀ lòun náà lọ́rọ̀ ní o jọ méjì lẹ́yìn ọdún tí wọ́n náà dùnú wà lórí ẹ̀ jọ mẹ́fà ẹ̀ nítorí pé àwọn kìí dáná tó pa nìkan ní jọ mẹ́fà yẹn ẹjọ́ kẹgbẹ́ nǹkan tó jọ kẹgbẹ́ lórí ẹ̀ pọ̀ kájú kò náà káàdì tẹ̀síwìr àbí kámọ́gbàwẹ̀ ẹ̀ sẹpẹrẹtì jọ tó gbẹ̀yìn yàtọ̀ sí àwọn tó yẹ kú ó yẹ pé bíi ti àyáwó mi náà èèyàn lè má di jọ kẹta ẹ lọsùn gbẹjọ kẹta ẹ lọsùn wà mí òun ló kẹwù tó bá ti lè jọ méjì lẹ́yìn ọdún tó ti jòkó ó lè fún ọmọ ìpàdé ṣáájú náà. alimam ibn rushd ya kawo bidaya ta bin sayyid an yi sababin ikhtilaf to wala ne afa bidaya ta bin sayyid tira fikki ne ti ibn rushd jo to ko alipe ni comparative kin fikki yo ma mu àwọn masaili kọ̀ọ̀kan wa ito ma ma abu an da fata imam maliki imam shafi imam ahmed àwọn akọ́kẹ́ pé ní nítorí ìtìláàfù àwọn àfáàní létàlùpá ẹnì kan méjì ni alákọ̀ọ́kọ́ àlè ìtìláàfù àyàmìlì màlúmọ́ mẹ́rì ọlọ́run ní wọ́n kúrò ńlá fi àyàmì àbí màlúdá náà alhaji aṣọ́rọ̀ màlúdá náà lọ́nà màlúdá ti nìkan ìyẹn pé àwọn ẹjọ́ yìí mọ̀ tọ́lọ́ ń sọ àti ìyàpá lórí ẹ̀ ṣèjọ́ mélòó ni. bákan náà muhammed kò dẹ̀ nílò lè kìtọ́ àìpé ní dẹ̀ nílò lè kìtọ́ bì í ètí ń tọ́ka sí ẹ̀sùn tako àwọn ọ̀rọ̀ mi nàbùkà ọ̀dà pé ìdájọ́ yẹn ní takora wọn àbí tó jọ yẹn yàtọ̀ wọn lápẹ̀jọ́ ọlọ́ni ìyẹn àdúgbò náà fi àdáwọ̀ ọlọ́run ní kíni kan wá sí hajj kan wá sí lọ́wọ́ àwọn nǹkan àǹfààní tó bá tún lè ṣe kíni tó bá tún lè ṣe ní kan tó wá wí sílẹ̀ sí wàá yẹ kúrò sínú ọlọ́run ìfẹ́ àyà mi màlúmọ́ kẹ́sì máa dárúkọ ọlọ́run ní àwọn àyà mi màlúmọ́ sí náà ọjọ́ kan tá a ti mọ̀ àlàámọ́rọ̀ sákọ̀ọ́ nígbà ìgbẹ́tẹ̀lá ní hàn ara ń dárúkọ ọlọ́run pé yàtọ̀ máa pẹ́ ẹnu ẹ̀gbọ́n tẹ̀lé ìlú yẹn ni o nǹkan tó ń bá rọ̀ sákọ̀ lọ́kùn mọ̀ fún àwọn ẹ̀dárúkọ lọ́kùn láwọn ọjọ́ tá a sọ yìí. wọ́n ní hadith Jubair bin Mut'im ó ní kullu ayyam tashrik zama gbogbo ọjọ́ ayyam tashrik náà lágbára. فمن قال في الأيام المعلومات إن يوم النحر ويومان بعد أنا تبعت في يوم معلومات صلى الله عليه وسلم أجو أردني أتجمع جدني رجع دليل الخطاب في الآية أما انتهاء آية يتوقع في أيام معلومات في أجود يوم النحر في أجود جديد أي كتاب معمولي وما رأى الجمع بين الحديث والآية إذا ما حديثي أتى أتى الجمع بين الحديث láàmú arọ́tọ̀kọ̀ bàyìí náà kò takora wọn. ètò hadith ìtọ́dọ̀ amúrú káyidá alámọ́sí àyà. a ń tó pé tí hadith yìí ń tọ́ka sí ó tún mú àlékún bá ìtọ́jà yìí sọ. sábà ní ọjọ́ ọdún àtijọ́ méjì ní àyà ọjọ́ kan kó tí ẹ̀ pẹ́ta wá ní àyà màrùmátì yẹn ó lọ́jọ́ ọdún àtijọ́ méjì ní ẹ̀yìn ẹ̀ pé sábàdún lórí àyà ìpẹ́ náà ni àyà tó sọ pé pàtó pé tẹ́lẹ̀ bá a máa dárúkọ lọ́rùn lórí nǹkan tó lọ́rọ̀ ọ̀tá kọ yìí nígbà yìí má ti là ní amúlẹ́nu tẹ́ mọ̀ pa ní nígbà wo ní àyà màlùmọ́ni àgbẹ̀lọ́jọ́ ọdún àtijọ́ jọ́ kejì. àwọn ní àdúgbò jùbẹ́ àdìsí jùbẹ́ kùn mọ́tẹ́ nìyí àbí mọ́tẹ́ àmì oníkúlọ̀ àyàmì tòṣìrí zábọ̀ gbogbo àyàmì tòṣìrí kìlá lè pàṣẹ. àìsàn tí àkọ́kọ́ ń sọ lòun náà ń sọ jùbẹ́ àyàmì tòṣìrí kìjọ́ mélòó lẹ́yìn ọdún mẹ́ta ṣùgbọ́n ayé alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé àyàmọ̀ àdúmọ̀tì lọ́jọ́ ọdún àdújọ́ méjì ní ẹ̀yìn ẹ̀. E. eléyìí náà ti fi jọ́ méjì yẹn mú ó wá ní àyàmọ̀ tẹ̀sí kan tó wá fi ìjọ pẹ̀lú ikú ìyẹn pé kéde kó takò ó kà tó ṣe àlékún pé ìkẹ̀kẹ́ náà méjèèjì nìkan a ti rí àwọn àpèjúwe bẹ́ẹ̀ nínú ẹ̀rí náà ma ana aya lẹ́yìn tó lọ́pọ̀ tó fi yá pàṣípàdé àyà mi náà hàbí wọ́n mú ìdẹ̀kọ́ ayé àìkẹ́ tó máa kó lágbára ní kò sọ pé òun certify àbí ń mú limitation bá ọjọ́ tí a lè pa ẹ̀rùn nǹkan sọ̀rọ̀ pé kápẹ́ ní láwọn ọjọ́ yìí wọlé àdéhùn mọ̀túndù mi ní ọ̀sán gbogbo sáàdì ti wá sọ sí ọ ìgbà tá a lè pẹ́rẹ́ dì ní ayé kan sọ iṣẹ́ tí èèyàn ṣe lásìkò gbà yẹn kí èèyàn di kíni kó dárúkọ ọlọ́run lórí tọ́lọ́run bá fún lágbára níbi ìké bàbá ní àyà mi màá lò mọ́ ẹ̀ kò sọ pé ìgbà báyìí lójú ṣùgbọ́n àdéhùn ìjẹ̀wọ́ á sọ̀tà fún àlẹ́ pálí bọ́lá àná. náà wọ́n ní wàhálà ni wọ́n tún lè من ابتدائه إلى انتهائه على الكونين كليهما هو الأضحية ولهذه ودام المتعة والكرام أني حديثي أباد قطارتي القطارقة إيمانية أي في شهاتنا أنا تبع في القلوب أو تبع القلوب ودام المتعة أنت تبع في المتعة كين متعة تكين ذكاء متعة ájí pàmọ́tò àsìkò tó lọ lè pẹ̀rẹ̀ rẹ̀ ní hmm? àwọn lè kẹ̀rọ abẹ́ tó ti kẹ̀rọ tó ló ń jẹ́ ájí pàmọ́tò wọ́n pẹ̀lẹ́ mú ti à. Tani sọ fún wa. Ṣé yẹn ti àti múra papọ̀? ẹ̀ẹ́dì sọ́dẹ̀lẹ̀. Téèyàn ti ajé àti ìmúra papọ̀. Yánà ẹ̀fọ́ ìgbà tí ìbá ti wà nínú ìṣẹ̀rọ àwọn akadé òde súnmọ́ wa àbí wọ́n ti nígbà tó wá parí múra kó ti jẹ́ ẹgbẹ́ rẹ̀ kọ́ ní sẹ́yìn kó jẹ́ pé oṣù ájì ló ṣe ọmọrọ̀ yìí. ìgbà tó wá parí ọmọrọ̀ ní oṣù ájì bóyá ṣàbánu ṣàwárí ló ṣe àbí sọ̀rọ̀ padà àbínú ìdìbò ìtànà yìí ó ti wá bọ́ra ìrọ́múlẹ̀ ó wá padà sí pẹ́ńdẹ̀ gbogbo tó lé súnmọ́ dídí kíni ó ti súnmọ́ dídí ti tàmọ́ tó etí ń gbádùn ẹ̀ ìgbà tá a ti pàjọ́ adé rẹ̀ tó wá fún ìrọ̀ òmù ní ìdí. irú ẹni yẹn ẹni yóò pẹ̀lú. nígbà táwọn afárúkọ̀ sí kí o fi pa ẹran àti àti tìrìtẹ̀rì nínú táwọn afárúkọ̀ lẹ́rìn alẹ́ ti sá fún jọ́nà. ẹ́ arábìnrin àwọn tó ọ̀tún ìdádùn gbé kàtó ètò ìsọ̀ ibi akáwọn tó fi tírí yẹn nígbà táwa ní hajj yóò mọ̀ sí tó tírí yẹn dàbí àbí kò tètè bẹ́ẹ̀ lọ. ta ni ó sọ àwọn àfáà nínú sọ́ọ̀nù sọ ní pé ó yá pé ọlọ́run ṣe ní rọrùn fún oṣù ìbádàn ńlá méjì lẹ́ẹ̀kan ní àwọn ẹ̀kọ́ nípa àkókò dúpẹ́ ní bá a bá mi sọ̀rọ̀ torí tó ń múra ọdún yẹn torí ẹ̀ lọ ṣe lọ tíráàmù lọ ṣe ní àdíjọ́ ìnáwó tó nira ájínà bẹ́ẹ̀ òun wá kọ́mídìtì pọ̀ ní ẹ̀kẹ́lẹ́ inú tó àfa mi ṣùgbọ́n mi ní pé aláwa lọ́wọ́ amúrúta àbòdì ní àmàdí títí wọ́n láti rí tàmátò ọ̀pẹ̀ mi àbí kìrọ́ọ̀nù kí ni kìrọ́ọ̀nù nígbà tí ẹ̀ ń parí kò wá kó lulẹ̀ yẹn títí tí ó fi gbé ó kọ̀rọ̀ náà yìí ló kọ́ báyìí lórí ìjọba pọ̀ láìsọ. òun náà yóò pa ara rẹ̀ lẹ́nu nígbà àsìkò tá a lè pẹ́ẹ́rẹ́ níyà yìí náà lálẹ́ sọ òun. tí ò bá wá lágbára yẹn rẹ fàṣìyàmù sàlá fàṣì àyàmì fèlè hajj yóò nígbà tó wà ní hajj yẹn yóò gbà wẹ̀ ẹjọ́ mẹ́ta wàsábọ̀ atún ìrárọ̀ jà atún nígbà tó bá dé bí padà èèyàn gbà méjì lóbi ẹ̀ sílẹ̀ ká àtàrà tún kà á yé náà. يجنوا ذلك لمن لم يكن عادوا حافظ المسجد الحرام tí o bá ní fámìlì nínú haram ní fẹ́ kó ní ẹni fámìlì ní mọ́ká ní tó súnmọ́ haram tó wá ti ní ìyẹn papọ̀ irú ara mọ́ká ní wọn ní dégé ní wọn ní pàǹkì ní ọba ara ẹ wá lẹ́rọ yẹn ní àkókò alẹ́pẹ́ ní ilé àgbẹ̀ ní àkẹ́kọ̀ọ́ òun náà. الإمام ابن القيم لم يرتب في نحل الهدي قبل طلوع الشمس بطة ولي ààrẹ rí tó ní alẹ́ pẹ̀lẹ́ rẹ̀ bọ́ kí oòrùn tó yọ lọ́jọ́dún. fàákùnmọ́ fọ́kùnmọ́ òdè yá ibà tó fi á fi kọ́mọ́lá sọ́lá. wọ́n ní àwọn ẹran yìí náà ìdájọ́ ẹni tó pa ẹran iléyà lòun náà tí yóò ju ká tó kírun tí yẹn bá pa àwọn ẹran tá a sọ ilé ìgbọ́ ká tó kírun bí ẹni tó palẹ́ yá bífọ́ sí yá tó kírun ní ìtajà tó ń náà. kọ́lá pàpà àrùn nàfà ìfà pàpàpà wákìtì pàpàpà kọ́dọ̀ wà jíbà كالمنظور والمعين والموصى به لأن يعني حكم القضاء كالأداء لا يثبت بفواته لأن يعني طبع أحد مقصود الأضحية فلا يسكت بفوات وقته كما لو صباحا ولم يفارقها حتى خرج الوقت أما لا يسبب وفو bíbí ẹran tí yẹn ti jẹjẹ ni ẹtú bá fọ fún ayọpẹ tó fẹsọ yìí fẹ yàtọ̀ ní sáà sọ lẹkẹ ẹtú bá ti bọ fún kò lè tán ẹni torí bí àpéyẹ ti jẹjẹ kó o ṣe nǹkan ni kò lè tán lílo àsìkò rẹ̀ mí ni pé yóò lè fa ọ̀la àlọ́. bákan náà wọ́n yẹ kó wúri fọwọ́ ti wá sí i لأن المحصل لفضيلة الزمان وقد فات فلو وضعه وتصدق به كان صدقة مطلقة وليست أضحية نعم afwan àwọn ẹran yìí ká fọ yẹn ní anso ẹni tó jẹ pé yẹn ní eh, tàmátú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti gbọ́dọ̀ pé ẹran tí ẹ̀rẹ́ fi pàtó wó òní wọ́n náà lẹ́bi súnmọ́ náà bí wọ́n bá tó bá hajj òun lè pé ti kìrọ́ọ̀nù kò lè pé ó kà lẹ́bi súnmọ́ náà àbí pàtó wó náà tẹ́lẹ̀ kì í fi ọ̀ràn yẹn fún. ẹyin pásítọ̀ yẹn bá lọ òun làmì lọ ààrẹ olè mọ́pa tó bá ti kó pa olè afáwọn èèyàn tó jẹ sọ́dà kọ̀ọ̀rọ̀ lásán tí ò jẹ ẹran iléyà إذا خرج وقت الأضحية على اختلاف فيه فقد فات وقتها نعم ذلك ما فات لي àtàsìkò bá ti lọ ẹ̀rìn ilé àná ti lọ níbi tí ẹ pé ìyàtọ̀ wà láàrin wọn àfa wọlá wàlá náà àdìsí tí ó tẹ̀lé àdìsí àdìbàrà ọ̀sùn àti kọ́ ó ní kọ́mọ fi hàn ọ̀sán lẹ́m kọ́mọ fi hàn rọ̀sọ́lù lọ ìsọ̀lọ̀ mọ́rọ̀ àríwá ìwọ̀sán lẹ́m ọlọ́dẹ́bí dìde láàrin wọn jọ kan àníbàlù pé arúgbá ń àwọn ẹ̀yà ẹran mẹ́rin kan wà látọ̀bí ojú fìlà àtọ́ fìdọ̀ áyá kò tọ́ka fi paléyà àwòrán òwò ẹran olójú kan àlùbáyínú awárùwá tó yẹ kó bí ẹ ti dà ó hàn pa ojú kan ti fọ́ ìkànnì kò tọ́ wàlìmọ̀rí dọ́dọ̀ lè mọ́rọ̀ bùhà ẹran tó rẹ̀ tá a náà kó rẹ̀ káwárí kó déwó bá lọ kó wọlé kò tọ́. wàlẹ̀ àrídáwò àlùbáyénu àrọ̀jùhà ẹran amókùn tí wọ́n rìn tí wọ́n rí gbogbo yẹn bá ah, ẹ̀sẹ̀ ń délé yàtọ̀ sí ìdẹ́gbẹ́ bóyá kàlí ti lórí ẹ̀jẹ̀ ìdáhùn pé ẹ̀sẹ̀ kan ò sí ń bẹ̀ wọ́n arọ́ ni. wàlẹ̀ kẹ̀bí rọ́tù lẹ́sí làtúntì abẹ́rẹ́ tó ti wá dàgbàdàgbàdàgbà. Hmm? sẹ́ pé kò ní kò ní ẹran lára mọ́ gbogbo egungun rẹ̀ ló ti lé kíni kò ti ń ta síta àwọn eléyìí tẹ́lẹ̀ kò tọ́ka mi pa ìléyà ìròyìn tá a bẹ̀rẹ̀ mọ́ lẹ́rù àtọ̀rọ̀ mi ní bá mi bá ti di pé ayẹyẹ ló jẹ́ fẹ́ràn. ìbíbẹ̀ ẹ̀fẹ́ wò ń kọ́ kò tọ́ ká ló palẹ̀ yá. hadithi alimam ahmed gbawa nínú musnadu wà ní arba'atu àtàwọn mẹ́rin wọ́n ní arba'atu àwọn mẹ́rin àwọn mẹ́rin wò ní bára àwọn mẹ́rin wò imam malik nínú tíra wò imam malik gbawa. نعم ها المعطر ما مالك في ما مالك أما أصحاب السنن إيه ثالثي الإمام ابن حجر أقوى يقول لك عن ترمي أنا الأربعة يوم بين يوم أو بين بين àwọn fáwọn ọkọ ayẹkẹ yẹn fàmílíà pẹ̀lú bọ́n ẹ̀ ti ń sọ̀rọ̀ tàbí irú àwọn mẹ́rin wọn dá pọ̀ mọ́ ìwé àwọn kíkà ní àbọ̀ ìmọ̀ mẹ́rin rìn àmọ́ mẹ́rin dùdú wọn. mọ́tò bá ní àlẹ́ àyè mọ́tò àrùbá àwọn mẹ́rin yóò hàmà wọn àbí tó bá ní àlẹ́ àrùbá ńkọ́ bẹ́ẹ̀ tó ní sílẹ̀ àdínà ní àwọn àṣàbò tó mẹ́nu. wọ́n ní àlẹ́ kámsá ńkọ́ ẹ̀sìn ìtọ́jú àlẹ́ rẹ̀ ṣèkáàdì ńkọ́ ìmọ̀n bùkárí àti tẹ́lifẹ́ àìmọ̀ ìsìláwò àwọn àfáàní yẹn kẹ́lí ṣèkáàní wọn ni àwọn ìmọ̀mú ṣèkáàní tó gbà wá ṣé gbọ́dọ̀ wà fàmílì àbẹ́ bá bá ṣe sọ̀rọ̀ àmì ìtọ́jú àbí mẹ́ra àtàkù tó mẹ́rin àbúdà tórímìtì ànàfáì rọ̀bì mẹ́rin ẹni pé akọ̀tùmọ́mù amọ́dù lọ́tọ̀ tó bá wọn ṣe lọ àtàkù tó mẹ́rin tíra tí wọ́n táwọn kọ ní musnad pàpàrọ̀ ahàwùl àtìrìmìbì nínú mẹ́rin ìtọ́ àgbàrá yìí tìrìmìbì wa tó kọ́mẹ̀tì lórí jẹ́sí kódà àdéhùn yìí ó sọ̀hìn yẹn wàá fún ìbán ibùdó ìbán náà fún àgbàrá níbo nínú tíra tó gbà wá sọ̀hìn ibùdó ìbán táwọn ẹ̀fọ́ ìbùkárẹ́ sọ ìbùsùn àwọn mídàdókọ̀ tíra tó wọn náà sọ pé yìí wá ibùdó ìbánu náà pọ̀ lẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ọmọ kí wọ́n bẹ́ẹ̀ làáfà rẹ̀ ibùdó kò sẹ́yìn mọ́ fàáhíwù lọ́dọ̀ ìṣèlú lọ́nà kùtù. pé ẹgbẹ́ mọ́tẹ́ pé ń sọ èyí ìwé rẹ̀ tí ń po Bukhari rẹ̀ tí ń po Muslim. kódà àwọn àfa àtọ́ pé ìmọ̀ ọmọ ibùdó kò sẹ́yìn mọ́ àtọ́wọ́n tí wọ́n ibùdó àdìsí mi tàtàwù ni mo máa wẹ̀ táwọn sáré fi sọ yìí òní tẹ́ pé nílẹ̀ bá bọ́sọ̀ Bukhari àti Muslim àwọn ṣe kíni wọ́n lè gbà. mo yẹ pé ní ìmọ̀ ìbánu láwọn àyè ní ọdún náà lé àgbà ilé ìdọ̀ ìfẹ́ nígbà mí náà tòkè tàwọn fi gbẹ lómi wọlé dé bàbá àyè tẹ ní tágbọ̀rọ̀ lẹ́nu lẹ̀ yìí à ní báà wàsákàtà àlùbẹ́ẹ̀rì àtẹ̀lẹ́yò àwọn àléébù pọ̀jù mẹ́rin lọ ṣùgbọ́n dákẹ́ lórí ìlú irú atẹ́wò tí mo sọ lẹ́gbẹ̀ẹ́ yẹn kókò sílẹ̀ yẹn pé àwọn àrùn tí mo ń ṣe ẹ̀rọ tàbí lè paléyà dábàá tí wọ́n lè paléyà lè pàdé kọ́ náà tó pọ̀jù mẹ́rin lọ. Ṣẹ́rí ànábì àmúlẹ́sẹ̀ nọ́mbà ń gbà mí kọ́lé pé nọ́mbà yẹn kẹ́kẹ́ parí sí. Táàbù ní ìdánilẹ́gbẹ̀ẹ́ sàbọ̀ àtùnú àwọn méje kan ọlọ́fún wọn ní kòjú lọ́jọ́ tó ní kòjú bẹ́ẹ̀ lè yára máa láwọn àdínkù tó sọ àwọn ẹ̀mí àti méje yẹn ó sọ pé ìṣẹ́ ni ó sábà ní ọ̀gbẹ̀ court ẹ̀jẹ̀ sí àwọn kan kọ́ bí ìjẹ méje ìgbà táwọn bá wá di àwọn kàbáyèrè ju kí lè lọ kòjú méje lọ tàbí ní àníbi ni sàlásà kan ló kẹ́mẹ́ta kọ́wá ìtura ti dá bẹ́ẹ̀ ni ó fẹ́ ká bọ́ mẹ́fà yẹn lẹ́nu kò bí ìkó mọ́ lórí mẹ́fà yẹn ànílọ́gbọ̀n seventy thousand kan ní ìṣèṣirò àtọ́ a máa rí àwọn àdìsí mi ẹni tó bá dúbà ìdíje tí ó sì sínú wọn tí ànábì mẹ́ńṣẹ̀rọ̀ ibi àdìsí seventy thousand ó bẹ̀rẹ̀ pé ìgbà mi yóò sọ nọ́mbà yẹn kálíbà mi pé àwọn ilé tún pàtàkì ń bẹ̀ tó bẹ́ẹ̀ ni mo ń ṣe wọn èdè mẹ́rin náà. bàbá ìlà anáwòlá ẹgbẹ́ bẹ́ẹ̀rọ àrùbá àwọn onírárá mẹ́rin náà ni gbogbo àrùn tó lè ṣẹlẹ̀ gbogbo yókù tẹ́bá rí kò dá ìlú tẹ́mọ́pá àwọn alùpọ̀ ìlú mùírì àwọn ní alùpọ̀ ìlú àwọn ọ̀pọ̀ ìrí àkílódé àyà lọ irú bẹ́ẹ̀ nípa ní ọgbọ́n bẹ́ẹ̀ nílẹ̀ ní pé àgbẹ̀gbọ́n nǹkan mi mọ́ wọ́n dá lè lọ eré àgbà mi ní nípa yẹn lẹ́nu àyẹ̀bẹ̀kọ́ pé lọ irú náà tún sọ̀rọ̀ àti ìdílé pẹ̀lú sọ̀rọ̀ lórí yà ìyẹn náà sọ pé níbi àdìsá náà wípé láàfọ̀ láàfà lè hajjá ti sọ̀ àmì tó bá dé gbóúnjẹ ní tó bá lọ kírun kọ̀ nínú yẹn kí ni ọ̀pọ̀lọpọ̀ àfáà tún bẹ́ẹ̀ kénẹ́tú kénẹ́tú pé irú rẹ̀ kénẹ́tú kò lálàáfíà tó kí wọ́n ní ìdájọ́ rẹ̀ ó jẹ́ lọ́dọ̀ makuru àwọn bọ̀rẹ̀ rí àwọn ará láàyàn lẹ́fù ilẹ̀ kàmọ́ ìkò sínú rárá anẹ́bìnrin mọ́tọ̀ sómi adágún mọ́tọ̀ kọ́ lọ dábí mọ́tọ̀ sómi adágún àbí àwọn bàbá ìrìn àmì wọlé torí ní pọ́ọ̀tì kan lọ dájú ní ìwọ̀n tá a tọ̀ sí ọkàn dá ìwé sọ ìlú àwọn òmùpé sọ ìlú mọ́tò ní à àní mọ́tò kiri àná mi sọ ma kékeré bàbá bẹ́ẹ̀ ti lọ́kọ̀ ká bẹ̀rẹ̀ kò fẹ́ lágbẹ́já o tó bá ti dákẹ́ lójú ti ayẹ́pẹ́ ní kékeré ẹ̀dí jáde tó bá tọ́ ọ̀rọ̀ tó bá dábì yẹ̀sán kò múlá ọ̀fẹ́ rẹ̀ ẹ̀ ṣégi náà kó làbọ̀ láìkí wọn kí ni ìyẹn túmọ̀ sí ó fẹ́ náà kí ni ìyẹn tó fi di afọ́ sọ̀rọ̀ àgbàdà kà kódà ó ṣégi ni ó gbé àbí wọn sọ eré yàrá ó bá ti sọ̀rọ̀ àlè fífún àlè bìnú kó dákẹ́

mẹ́ta àti yàtọ̀ mọ́ nílẹ̀ mẹ́ta ká mọ́ta àbí mọ́ mọ́ ẹ̀lìkì mẹ́ta àbí ṣàfi tani mọ́ta àbí àzọ ìrí tani mọ́ orí ẹ̀tọ́ Daoud àzọ ìrí ọlọ́ba mọ́ àbúkọ̀lá gbogbo àkànnà jẹ̀lẹ̀ nínú ọ̀sẹ̀ wa gbé ìlú tó pọ̀ ní fífi tẹ́mọ̀ nínú fífi rẹ̀ dáadáa títí láwà lórí ẹ̀ ọdún tó mọ́rí á ní mọ́ ń lo lọ ìrí o bọ̀ tẹ́wọ̀ká lọ́yẹ̀rọ ayọ̀lá ilé ìmọ̀ nínú wọn darí alimam bin hazmi al-andalusi bin hazmi rahimahullah ta'ala nam irú ẹ̀ náà ni àwọn sọ̀rọ̀ ìlú sọ̀rọ̀ rárá àrùbẹ́rẹ̀ náà ni anábì ní arba ẹ̀yin wa aláàrùn mi wà wà ní jùmúrì àwọn jùmúrì àràfà ní ilá anáwó ló fọ́ àléyà ẹgbẹ́ ìlú ha tó bẹ́ẹ̀ ni lànà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àrùn mi náà kọ̀ ẹ̀rẹ̀ náà àtọ̀ ìlú rẹ̀ rárá àdàpọ̀ yẹn kí ni àwọn sọ eré àkẹ́ńtàbọ̀dé mi sọ́yìn bá dé ẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ náà bá bọ̀ gẹ́gẹ́ tó sì ẹ̀rí náà fẹ́ sọ ní wọ́n tí tí bá ti wá gbọ́ yé àwọn èèyàn ara sẹ́ẹ̀rì bá ti sọ sọ irú ẹ̀ náà àwọn ìdúgbò rẹ̀ pé àwọn àrùn mi nẹ̀ fákọ̀ fẹ́mọ̀ mímọ́ wà sáàdù mi ni àkọ́dà àwọn àrùn mi ìjẹ́ tó lé wọ́n sì ti di ànábì sọ̀rọ̀ àwọn nígbà tó ní adájú kan yìí tó wà lójú méjì ńkọ́ ẹ̀yin sọ ìrí àkílẹ̀ sọ àbí àwòrán òtá ló fi sọ kí nìyẹn ojú kan fọ ẹwọn nìkan ní àníbi ní kò tọ ok awárí kan sì ń wà ní ojú méjèèjì kí lóò ní sọ ìrí àkílẹ̀ sọ àwọn ní kápá yìí ìbẹ̀rù pé wàmọ̀ tó wà tó fà ẹni ẹ̀rẹ̀ kíni àárọ̀ ẹni kò tọ́ ìkan ẹ̀sẹ̀kẹ́tọ́ wá gbé ó kò kó tẹ̀wọ́ ó ti gé ó kẹtẹ lélo mẹ́ta ẹ̀yìn lọ eré àgbó láti ṣe yìí ẹ ẹgbẹ́ ẹ̀ tó wọ́n ti ju àrùjáwò lọ àrùjáwò ni ẹ̀sẹ̀ lẹ́rẹ̀ ní pé bọ̀tí bóyá kan bóyá ẹnìkan ti kó nǹkan bò ó lẹ́sẹ̀ rẹ̀ wá kẹ́ ní wọn wọ́n báyìí èkó wá ní pé òun ò tiẹ̀ lẹ́sẹ̀ kan mọ́ra ẹ̀yìn bẹ̀rẹ̀ rí àkílẹ̀ sọ̀rọ̀ yẹn ọ̀tàyàtì kàlámù bá bí i fi ha bá ẹnẹ́ padà mọ́ ọ̀rọ̀ àfáwà lórí ilé náà nínú àwọn àdébùtà náà ti sọ oníkẹ́rin adégẹ́lẹ̀ ó dá ojú kó mọ́ ẹni kójú kàmọ́ ẹni ẹni àdúgbò ń bá àwùlá nígbà tá a nígbà olójú lọ ní bá bẹ èyí na rárá àyínà àlàáfẹ́jì ọ̀tọ̀ wọ́n lámpẹ̀ kásùn àyínà ha kúrà bójú rẹ̀ pápá dé kúrà bójú rẹ̀ mẹ́tẹ̀ẹ́kì ni ó ń padì kó mọ ẹsẹ̀ kó mọ rárá ọ̀tọ̀ yàrá ìlú ọmọ àwọn àmọ́ mọ́ ha máa rọ̀ fẹ́ kọ́tù ha torí pé àìrí náà yẹ kó jẹ́ kó máa nìkan náà yókù rẹ̀ wàyẹ̀ náà ń ha mílẹ̀ ní mùsàárà kàtó fi ní àlà kò lè lọ bí kátó náà ń jẹ́ kókó kó náà lọ pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kejì ní ti ń sáré fàyínà òyìnbó rọ́bọ̀ yẹ̀mú náà ó ha mílẹ̀ ní àkìlẹ̀ òun jẹ́ kó jẹun. gẹ́gẹ́ bí jàrúbá yẹ ká jọrọ mú yìí tó yẹ pé àdúgbò àwọ̀ rẹ̀ yẹn ti fi ń kú lára rẹ̀ ọ̀ tí ó funfun bákan náà àríjá èyí tó jẹ́ pé ní amókùnrin tí ò lè rìn tí ò lè rìn wàlì kẹfìrọ̀ kẹfìrọ̀ ẹgbẹ́ kẹfìrọ̀ ní pé wọ́n ti amókùnrin ẹ̀sẹ̀ kẹtì yìí kíní kò ti kán ẹgbẹ́ mi bá bí àwọn àyè kìtẹ̀ ní òjì tọ́ rárá wàlì àsílà yìí tó ti wù ẹ ẹ tẹ́ pé rẹ̀ gẹ̀ yẹn ń kàńtà nufi wani gaya da kuwa al'ajfa alati la tunki wal ajfa iya al'azela alati la mọ́ka fi ha èyí tó ti rí tí ò ní tí ò lọ́ra mọ́ kò ní bọ́gọ́ rárá mọ́ gbogbo ẹ ti gbẹ ẹ̀yìn náà dá. alimami náà wà wọ́n ní ajimahu ẹnu àfáàkó àlà anna lẹ́tì fi ẹ̀lẹ́yọ́ mi nà sọ́rọ̀ fi hadith bara láàrin pé gbogbo nǹkan tí àrẹ́bíkanu hadithi albaro kò tọ́ka ìpàlẹ́yà ọ̀kánà mọ̀kánà fi máa náà ha àtàwọn nǹkan mi tó bá tó wà tó jọ tó mọ̀ tó wà nínú hadithi àwọn akọ̀bá òmìnira àbí ìtòkè tó wọ́ sí nígbà tí kìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtì òdìnà gẹ́gẹ́ bí ti gé lẹ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a fa àfọ́. adam kejì báyìí alùmọ̀ àyàbá alùmọ̀ tó rọ́ ọmọ wọ aṣáájú mi ni àyíká ẹ̀yìn àkásọ́ọ̀fù òdìyà ẹni gbogbo ń bá a sọ yìí táwọn ẹran tó bá ti ní àbàrùn báyìí èdè pélé yá nìkan ni o pàlẹ́ yẹn ṣẹ́mi lọ́lẹ̀ hajj yẹn ni wàá jẹ́ pẹ̀lú pàtàkó wà ìta pàdígbà hajj ètò jẹ́ dẹ́dẹ́ àbí tó wúyẹn láti pa náà ìrẹ́nà yóò ní lọ wàdámà ní mọ́tíhàtì wàlùkọ̀rọ̀ ní wàlùkọ̀ ogun dákálẹ̀ ìyàwó ẹ̀yìn yóò lè fa àlefa káfíì yàrá ti tàmọ́tò tàbẹ́pẹ́ náà àlèpá àbí kúrọ́ nàdì àbá kíkọ́ làbẹ́pá fàkúrú máa là yẹ kébé òfin òbíyá tó là yẹ kébé òfin bàbá ìlú kúrọ̀ ẹni gbogbo tá a bá tilẹ̀ fi palẹ́ yá ló gbé ẹran bá a bá fẹ́ fi sin lóhùn náà àrídégélé àlèpá. wọ́n sì wá sọ ọ̀rọ̀ táwọn àfa sọ ní ayé àti kìbárì lọ́ọ̀lá náà. عفوا نعم nínú àwọn àtẹ̀jáde wọn kan wọ́n ti sọ ọ̀rọ̀ kan lára wọn wọ́n ní bá tóbi àtúntò òdòdóyàtì àwọn ìhádìí wọn yìí máa fàlàmì wílà gbọ́rọ̀ dùn wá ìlà àbádà fàbí ẹni tó pẹ́ẹ́nu kí wàá mọ̀ fún rẹ̀ àgbà tó pátán fàájáfà ló mọ́jú lóṣù tó àkàríyá tó lè jẹ́ àhà ẹni wà táwọn afá gbọ́dọ̀ yẹ wọn àgbà ní mọ́múláka lórí mọ́tí àlàyé ẹni àkàríyá àwọn mẹjọ́rí ti gbà pẹ̀lú yẹn lọ torí pé kò mọ̀ déédé gíní ìpa wà náà ìrìn àtọ́jọ́ ìṣẹ́ ìtọ́jú gbàyí náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni torí pé nígbà tó pa yẹn ààrẹ yẹn wò rọ̀ àníbi tó pé ní ẹran tó rẹ̀ sí ààrẹ rẹ̀ dé gíní tó hàn bọ̀tà wò wàá bọ̀ fún un káìpọ̀ mọ̀ ọ̀rẹ́ rẹ̀ àdé pa bọ̀tà wà pa tó ààrẹ yóò di dèjà dèjì irú ààrẹ báyìí ṣe ẹran yìí bàtà pátó láàmú ẹni bàtà bá discuss ọ̀rọ̀ wọ́n ní àwọn àfàríyà àwọn majority wọ́n bà tó kùnà wàá rọrọ̀ bá bẹ̀rẹ̀ àbọ̀ nínú àwọn tọ́jọ́ mẹ́mbà ayàtọ̀ kìbárì lọ́lẹ́mọ́ ní mọ́múláka ìgbà tó discuss ọ̀rẹ́ náà àbágbà ní ooru bẹ́ẹ̀ láyìn àbábùn bá dùn wọ́n ní àwọn nínú àwọn mẹ́mbà wọn mí àwọn ẹni tó farọ́ aná làtẹ́jú ibà àzọ ara lùmọ́rọ́dù bá dà sábà àwọn tó pé rárá kò tọ́ táàrí ẹ bá fi sí wa lẹ́yìn gbàdá bàbá ṣe kàbílẹ̀ gàfà tán sọ̀rọ̀ inú ayá kìtẹ̀ bá rí bẹ̀rẹ̀ àmọ́nà ẹni wa ó sọ wáyé pé ẹjọ́ ìjòkó yẹn ni a ní wọn bí ẹ̀fẹ́ ní àwọn gbà púpọ̀ lọ wọn ní èyí ìgbà lórí rẹ̀ lọ́rọ̀ sí nìkan wọ́n tẹ́rẹ̀ tààbọ̀ sí ibi tí ìjọ́rí ìdégé ni ọ̀tán wà ilé ẹ̀rẹ́ tó jẹ́kọ̀ọ́ ọgbẹ́ láàyè yìí ó kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà orí tó àwọn tí àti ẹ̀ tó wọn àwọn tó jẹ́ pé minority yẹn mo kí fún wọn lèmi dé kí ni mo dì mú yóò pa mo kí fún mi máa tún jẹ́ pé kò sọ̀rọ̀ mi lẹ̀ tí ìbá jẹ àti tó yẹ pé ní àwọn tó yẹ pé ní ẹmùkọ́ lídù ìtàbà bá jùlọ àwọn tẹ̀lé ọlẹ́sọ̀rọ̀ fún wọn tó ti bẹ́ẹ̀ náà yẹ́kẹ̀lẹ́ máa yẹ kẹ́ máa gbóhùn pẹ̀lú ẹ̀lẹ́kọ́ mi tó yàtọ̀ sí yìí o ẹ̀hẹ́ lọ́dọ̀ àwọn tàbí àwọn àfáà gidi bàbá ní fàáyé ní mínẹ̀lì àbọ̀ ìlùmọ̀ àrìdí ẹ̀ tí sọ́rọ̀ ẹ̀kẹ́kẹ́ bóyá wà bẹ́ẹ̀ bóyá wà bẹ́ẹ̀ kọ́ ní mínẹ̀lì àbọ̀ nígbà táwọn jókòó yẹn nínú àwọn àbọ̀ nínú àwọn táwọn kó tẹ́ra yìí kó tọ́ làwọn wà. sheik bàbá mi ká tó kú nínú àwọn eh, ayatollah ìbárí làmọ́ làwọn náà wà àtàwọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sheik bàbá mi ẹni tó wá dé mú fún ẹni jẹ́ ẹ̀rọ yìí fún ayatollah ìbárí làmọ́ fún àfáà mi tó mú wọn káàkiri ẹgbẹ́ wọn láka àfáà mi mo discuss àwọn issue tọ́bọ̀ wá ń discuss ọ̀rọ̀ kan bóyá ọ̀rọ̀ yẹn ti jẹjá lẹ́yìn àti bèrè pàṣẹ wọn wà dálé láàrin wọn ní conference rìyáàdì ní kíni inú pẹ̀lú wọn gbogbo wọn wà wọn àwọn èsì tó bá wà nílẹ̀ wọn tó wá discọ́sì ilé yìí sì ṣé pàtàkì sọ ọ̀pọ̀lọpọ̀ àfáàgbà pé ẹran tá ti pa nígbà tá a pàtó la wá di tẹ́tẹ̀kó rẹ̀ ó ṣe kò tọ́ ṣùgbọ́n àwọn kan gbà pé kò tọ́ ṣégbé ìdíbí ẹni ẹran táwọn rẹ̀ ti yàn nígbà tá a padà kó dà padà rẹ̀ sí wa lájẹ́ kó ti yàn náà ni ẹ̀ wọ́n wá nìyẹn gan-an àwọn tó ń mú kí ni àwọn gan-an ti kéde àwọn náà wà. ìyáná ọ̀la mo sọ dé lọ́rọ̀ ìjìká nílá mi lábẹ́ àlùbáyé ni wọ́n rọ̀bà á. wọ́n torí pé àwọn tí wọn mẹ́rin kẹta wájú pé ní èyí tí ààrẹ rẹ̀ bá fi hàn wọn náà yìí náà sábò lẹ́sà tó bàyẹ́ sàn lọ́rọ̀ àwọn àdúgbò ń gbàtẹ́ pa yẹ ẹ kátó pátó ń àgbàtẹ́ pa wọ́n yìí náà bá la bá la ká bá dà zanu gbàtẹ́ pátó ló wà náà àbánu alḥakíkọ́ ana alḥadífa lẹ́sà fi tẹ̀kìyí dìgbà bàyẹ́ àdà lọ́rọ̀ kọ́bùlà sábò wà bá a bẹ̀ ha kọ́bùlà sábò yìí wà bá a dà ha. afọ́n ẹ̀rọ tí a bá sọ ẹ ní àwọn tó ní ẹran tí apatọ àtàwọn aláàrẹ rẹ pé ó tọ́ torí pé àríká tó pa wọ́n lè sọ́bi ìdẹ́rí yìí kò lọ torí pé ẹ̀rí yìí ò dé pé ẹran táàrẹ rẹ bá ti yàn kẹ́ tó pa ó ní táàrẹ rẹ bá dé kiri tó bá ti yàn nìkan wáyé kó gbàtẹ́yìn pa tẹ́lẹ̀ tó rí ààrẹ rẹ kí ló ti dé yẹn ó ti yàn náà nìyẹn pé àwọn tó ní ó tọ́ ìtàwọn ìbìdè ni pé káyí pátó sálárì ni ò ní tọ́ nígbà pátó pátó pátó rí ẹ̀kú lọ àwọn tó ní ara kò lọ ní pé àdébìnrin tẹ ẹ bá ti láàárẹ̀ tó bá ti ẹ̀ láàárẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ìpàlẹ́yà kò sọ pé àárẹ̀ yẹn ẹ bá kiri kẹ́tọ́ lẹ́gbẹ̀rẹ̀ ni tẹ tó pa ìfọ́n tẹ bá ti lẹ́yìn ìgbà tẹ bá pa ó ti lọ àdébìnrin kan túlẹ̀ ni ẹgbẹ́ ògbà tá a bá ti rí àbá nàbí ní kò lọ wọn ni mo kí wọn gẹ́gẹ́ ònú ni lè lọ táwọn náà kama anáwó kọdẹ hakẹ alìjìmọ afọkọdẹ hakẹ alìjìmọ àjàmọ àtúnlẹ lọlọmọ ẹni bẹ́ẹ̀ náà nàá tún rí àwọn afáfá ní ìjìmọ̀ wà lórí kàyígẹ́bí àníwọ̀n bí kùdámọ́ níwáwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlà adam lè gbèsà pé ìwé ẹran bẹ́ẹ̀ kò tọ́ kúrò àwọn ẹgbẹ́ gbàgbà pàtó náà to kò tọ́ wàlẹ́ àná lè kọ́fíìsà náà lè hádìí wọ̀lọ́ ọdún وغيرهما من الفضائل القرب هو الفائدة منها wọ́n ní àti pé àwọn ẹni tá ń parí àwọn nǹkan tá a fẹ́ rí mélòó àǹfààní tá a fẹ́ rí fáìtà ádámọ́tì fáàtà nìkọ́sù àwọn òdìmọ̀tì tá a bá tẹ́lẹ̀ àwọn àǹfààní yẹn ayé pé kò sí ìdí tàbí pẹ̀lẹ́ rárá rẹ̀ mọ́ nìyẹn ayé pé àǹfààní yẹn ní kó lálàáfíà ayé ẹni fáìtà wájọba tẹ jẹ tẹ fún yẹn jẹ àwọn adìpá pé àárẹ̀ tó ṣe tá a lè jẹ ní mọ́ nǹkan tó wá wúlò mẹ́rin pé kò sí kí ni mọ́ kò sàǹfààní mọ́ náà wàlá àlàm wàlá àná lè àyíbá mọ̀tàbà rú ṣẹlẹ̀ án fìlbẹ́yì bá dà tọ́lá fìlmọ̀dé àkọ́bùlà wọ́n ní àti pé tọ́lá nìkan lálébù àlébù tó ń sọ yẹn ká tó rà á ń kọ̀ sí àlébù tábàdà tó ń kọ́ ká kọ́ sí àlébù. bẹ́ẹ̀ ni a máa kọ̀nsídà ẹni ká fi lẹ́yìn náà wé káwọn ọmọ ẹ̀ka tó rà nìkan náà níbi ọjà tó bá lálébù ó lè dájọ́ tó wà lórí ẹ̀rí ṣé ìgbà la máa kọ̀nsídà ọjà tó bá lálébù ká tó rà àti àbára lákòókò èsì ọ̀nà ọ̀tà kẹfì kẹfẹ ọ̀gbìn làwọn òní gbé lọ. àrọ́ ti ra ọ̀yẹ́ kọ̀ kọ̀nsídà ẹ̀ mọ́ ẹni bẹ́ẹ̀ lẹ́yìn náà pé àlébù tó bá wà lára káàlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlébù ìgbàta ti pátọ́ rí ẹni nígbà tí a ti pátọ́ gẹ́gẹ́ bá tó máa ń kọ̀ àlébù ọjà nígbà tó ti dé ọ̀wọ́ àkójọ ti lè máa lò àbí ọdún tó tẹ́ẹ̀tì ọdún lọ́gbọ́jọ́ méjì ní máa ti pẹ́ lórí àwọn agbọ́dọ̀ ọmọ yìí gbọ́dọ̀ pé ṣúkò ìgbéka àgbọ̀ collect my body èyí ìtọ́jú

ẹ̀bá pa àti pé táwọn tí wọ́n ní ẹran èyí tọ́ ni pé tá a bá ti pásán àlìkọ̀dúdà àlébùn wọn ní àrígbé owó kan tó bá ti lálébùn lára ó wá tó tọjà sàkójúwe ká tó rà àti tábà ti légé ni tábà rà tó là máa ń kọ̀ǹsídà rẹ̀ ọ̀lẹ́ ní irọ́ mi ní ìkòdá òun rà báyà bí wọ́n ti tẹ̀sẹ̀ ó ti lè fi rà ní ìkẹ́ni ẹ ti dunú pé báyìí báyìí ọdẹ lọ dìtẹ́ ti àlébùn tó ti tẹ̀ lójú ẹ̀ ọlẹ́gbẹ́ padà wọ́n ọlẹ́gbẹ́ padà ọlẹ́gbẹ́ padà torí pé ó ní òun alẹ́gbẹ́ tẹ́lẹ̀ wọ́n wá ní bẹ́ẹ̀ náà nílò ẹran yìí apá náà ò mìíní pé káwé kọ̀ǹtìlẹ̀ alákòjú ẹ káìpọ̀ rẹ̀ rẹ̀ lọ́jà tẹ̀lé ó dára bí ọ̀sẹ̀ gbogbo dúró fún ẹ ó wá pátá wọn wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́jú lọ́ba padà wọlé rẹ̀ padà ẹran tó bá fẹ́ òṣè gíní kò lálàáfíà bẹ́ẹ̀ náà ní kọ́fẹ́ fi ṣe náà nígbà pé nígbà tó ti di kó ti lálẹ́ tá a rí ọ̀lẹ́ ìpàlẹ́yà ìgbà tó pàánù náà pé ọ̀pọ̀ sílẹ̀ àlékún yẹn lẹ́yìn àkẹ́ mọ́sára yìí àwọn àfáàní àpá ní orí ẹ̀ náà ẹni wà lùmọ̀rí lọ́tún yóò rọ́ fún à wà lùmọ̀rí lọ́tún yá rí pàánù lè ṣe bọ́ọ̀tù mọ́rọ́ dọ̀ ha kọ́bùlà sọ́pù fi ha ẹni ẹ̀rọ tó bá ń sàárín gbà mẹ́rin ní ẹ̀sìn rẹ̀ tó ti mọ̀ wọ́n iṣu báyìí ẹ̀yin náà ẹ̀rìn yìí sáré ẹ̀ mọ́ parí ẹ̀rìn ilé ìlú aláàfíà tọ̀ wọ́lá wàhálà náà iṣu ẹ̀rìn tó bá rẹ̀ táwa ti pa pátó rí àárẹ̀ tó ń ṣe tàbí ó yẹn bí ẹ̀fọ́ máa bá àgbẹ̀ sọ̀rọ̀ lọ yìí nílá mi èyí ó tẹ̀lé ẹni kọ̀ọ̀kan o sí wọn. àyè àǹfà ní àtìpá kápẹ́rẹ́ àlẹ́ àdìpẹ́ àlẹ́ ní àlébù tó rẹ̀ báyìí títí gbogbo àbíwò tá àdìpẹ́ gẹ́gẹ́ ṣe ta fi pa ajẹ́ pé kò sí kíni kò hàn nìyẹn àwa pátá náà tẹ̀wá pé ìyẹn ti lọ ẹ̀rí ẹ̀ náà wà kọ̀wé torí pé bá yínú tàbí sọ gbọ́dọ̀ ẹ̀ tí gbogbo ó di à tí gbogbo àbíwò ààrẹ ìdá ẹ̀rẹ́ dá táwọn ará lè náà nígbà tá a kápẹ́ tá a wá rí ẹ̀ka táìkó rẹ̀ jẹ́ gbogbo aná ìdìbò ààrẹ rẹ̀ yìí sáré náà. nítorí ni. nígbà tá a pa ọ̀rọ̀ àti bàtà àti Mira, ìgbà bá pátọ́ láàárín. Màá ní ó náà fà lọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ yẹn sọ. Àjẹ́ mi. ayé àkọsílẹ̀ tó dáadáa pé ẹ̀rí táwọn ẹ̀rí tó wá ó ní ẹran táàrẹ̀ ti

àbẹ̀wé ọjà tó lálẹ́kù òkèlè dídọ́wọ́ wa àbí káti ló díẹ̀ ká tó di tẹ́tì sáré dá padà ká nípe lọ́jà lọ ẹ̀bà gbó wa àwọn tí a tún nínú ẹ̀ pé apá náà kò mí nìpe àlékún dídá àlékù yẹn náà lọ́rẹ́ wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله والصلاه والسلام على رسول kò ní ìdí àjọ rẹ̀ kò sí níbi kakọ ní kúkúrà rẹ̀ tí ọ̀sọ̀rọ̀ ìwé ẹ̀dùn aláwọ̀ ọ̀fíkà lónìí káyọ̀ ní ojú ni ní ọjọ́ mọ̀ sí ìbúlá ń bẹ̀ lórí pé kìí ṣe èmọ̀ kìí ṣe èmọ̀ sábà ní gbogbo kọ̀ǹdíṣàn ọ̀rọ̀ gbọdọ̀ pé ká tọ́ sí àbá mi gan ní ọ̀rọ̀ ìgbà àfẹ́rẹ́ kúrì ìmọ̀ọ́mù iná ni ni ìmọ̀ọ́mù mọ́ náà bó ṣe lórí ṣòkò ìjìnlẹ̀ nígbà tó lọ́ bá sọ̀rọ̀ fún abọ́lọ́n ti aburúkọ dànù fún yìí ṣùgbọ́n báwa ká lọ láti gbogbo ẹ̀ kò ní ṣe condition ẹ̀ ní ọmọ náà. Báyà lórí pé bóyá èèyàn fẹ́ ra ìjà lọ́wọ́ èèyàn. Ìgbà tí àwọn abẹ kan oṣù wọn ní àbá, ẹ máa bá mi lójú sí ìrìn àjò owó ìjọba ìpínlẹ̀ ọ̀sán ìjọba wọ́n ní ẹ̀fẹ́ rajà ó wá ní yẹn bó ń fi fifteen àti tí yẹn bá fẹ́ sọ́bẹ̀ transfer ní àbí owó chájì hmm? sọ́bẹ̀ chájì tó bá orí àkáǹtì àbí tó bá orí àkáǹtì àbí. ẹgbẹ́ ta ló ń ṣáàjì ní ọdún méjì. Bẹ́ẹ̀rẹ́ àwọn tó ń jẹ ìrìnà lórí nǹkan yẹn. Yóò lẹ́ ṣáájú àbí? Tó ń lọ́wọ́ fẹ́ transform yẹn padà àbí kó búrú rárá tó wà káàkiri máa ṣáájú. Ẹ wá lórí iye tó yẹ kí ó tó kọ́ tó ṣáájú. Ẹ̀rí ten thousand àwọn arajà tó sáà lọ́wọ́ rẹ̀ lẹ́ka tó mọ́ ní fífi náírà tó ṣáájú haramu. tó yẹ pé ní ten thousand tó sọ pé ẹ ṣáájú àbí irú yẹn gan lọ́dún yẹ kí wọ́n béèrè owó kò yẹ kí wọ́n béèrè owó ẹgbẹ́ abẹ́rajà rẹ̀ tó ti ká fún ṣáájú kùkú. wọ́n á lọ fẹ́ lọ fún gbà nítorí yẹ kẹ́ ṣe ni pé gbogbo dé ìwà tí mo ní lọ́jà kan mo fi kún yé ọjà ní òfin ní mo ní wàhálà nù. ibi iye tó ọ̀tá iye tó ti fi gbogbo ẹ̀kọ́ owó ṣáàjì tó kéde kan kò fi ní wọn ló pé ní kí bá lọ́gà ẹsẹ̀ kéde kan kò ní ló kàn ń bẹ̀rẹ̀ bọ́ọ̀dù ìgbàwó ẹ̀ lẹ́nu náà ṣe kó tèmi àpòsí tó kan ìwọ náà kó kú ti mọ wà ní owó ìfẹ́ tó mọ̀ gbéra wọn lẹ́nu tó ń bi bó ti yẹ kí wọ́n ṣe nìyẹn ni tó wà á tàǹtàjà ká kí èsì nìkan báyìí tó yẹ pé tí kò fi ẹ̀mọ́ sí ń ta ń tájẹ owó ẹ̀mọ́ fi kún yẹ tí ọ̀fẹ́ tajà ọ̀ní máa rojọ́ pé owó ìtọ́wó tájì ìwọ́n tó hùn iye báyìí ní ń ta ẹni tó bá pè kó rà ẹni tó bá lè kó mọ́ ẹ̀rẹ́gẹ́ kó mọ́ lọ. ọ̀ tó bá yẹ pé ní ìyẹn ọ̀rọ̀ afẹ́ yẹn náà ìwọ ni wọ́n bá ti fẹ́ mọ́ tajà ẹtì wọ́n ní ẹ̀dá kọ̀wé transfer ti mi kẹ́mọ̀ kó káṣù ẹ̀yìn òní wàhálà mi. àyè ìlú ọlá àlọ́ náà. àti wọn ṣe ní ìlọ́pọ̀lọpọ̀ ẹni tí wọn lágbára àti gbàrẹ lómìnir bí olóyún àbí ń tọmọ inú fídíò àbí kó gbàrẹ ní asọjọ orin àbí tó wọlé àwọn àfa ẹni yàpa lọ pé wo ni ó ṣe nínú méjèèjì àìsàlàyé lẹ́kùn lẹ́nẹ́jọ́ òun àbí kí ló fàyà parun kí ló fà méjì wé so fídíyàǹsì nítorí ọbalùbà ilé ṣe ẹ̀mí sọ pé rárá yóò gba àwẹ̀ nígbà tí agbára bá ti tóbi wà fún mi àwọn tó ní ẹ̀kọ́ sọ fídíyà àwọn yóò tètè bá tó dìgbà ní ẹgbẹ́ yàgbà ní ti wá bẹ́ẹ̀ pé mo ń ṣe ń tọ́ mọ́ ń kọ́ bá tó lọ tó tó lóyún ìgbà ní abẹ́kọ́ mọ́ gbà wẹ̀ ní gbogbo ní fídíà ní oṣù ẹ̀dẹ̀ mọ́ àwọn ìrírá àwọn àṣàrò lọ́nà ìfọláṣù láti fi wé ẹni tí ń sàárẹ̀ lọ gbére abẹ́ni tó ti dàgbà tí ò lè gba àwẹ̀ mú àwọn tó ní ààrùn àmì àwọn fi wé ẹni tó rẹ̀ tọ́rọ mi fa ẹ̀dà fún mi ní àyà mélòó ọ̀hà yóò gbàjọ́ mi ṣé yóò wà mọ́ bí mo lọ ní ara ló padà yàgò àdídé ìmọ̀ tọmọ lọ́dún ìpele lọ́dún lọ́fẹ́ ẹ̀yẹ ṣáàbù ní àbí èyí wá bẹ̀ fún mi ẹ bá kó mi nínú àjọ òṣèlú kẹkẹ tó di méjì àyè bẹ̀ fọ́ tó mẹ́tẹ̀ bá kó mi àjọ bóyá ní di méjì lọ tí ó lóyún lọ́dún rẹ̀ lọ́dún tó bọ̀ ọmọ yẹn kéré ó ní tó bọ̀ yẹn ẹni tí sọ̀rọ̀ lórí tó ń fìdí ṣe o mo kò sọ pé a ètè mi fìdí nìkan wá ní fún ẹyọ kan náà tún náà tẹ́ ń gbọ́rọ̀ náà ń gbọ́ káàkiri torí mo sì wà láàrin tiwọn náà tó léwu múra rẹ̀ sọ kódà kan wá sọ tiẹ̀ tún sọ báyìí o tó wà láwa lánàá èyí tí èmi ni kò fẹ́ lékè mi ní ìdá ọlọ́ọ̀lá náà. sotí wàá ti fi dé àyè oúnjẹ tí ó tó yẹn jẹ yóò gbé fún ẹyẹ kan fúnjọ kan kéde sáré àti sínú ẹyọ kan lẹ́nu lórí kókó méjì ọ̀nà àlà náà. lọ́rọ́rọ́ àti hájà. ẹni tó bẹ́ẹ̀ fẹ́ yàwó tání ká wo obìnrin ẹni tó kí ní ká obìnrin ẹni ní laluri ne iya haja ne wani ne haja su tunan zarri mun fi lata kini a daruro amin bi haja ne su yi ko daruron gani bí wàá tẹ̀ fẹ́ dọ̀rọ̀ rọ̀ haja ni haja tó jẹ́ náà pé tó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ nítorí haja tó kúrò sí ẹni olùtọ́ngbà dọ̀rọ̀ rọ̀ téèyàn ò bá ṣe ele mẹ́mí ẹ̀ lọ àbí tó bá mẹ́mí ẹ̀ lọ ẹ̀yìnbó ni yóò ra búrò àyẹ̀wò ẹ̀kọ́ ẹnìkan gbé àdájọ́ náà báyìí kó máa sáyẹ̀wò ẹlẹ́rẹ́ kó máa gé lọ́wọ́ tí ó bá ti báyìí àpèjọ òlùrọ̀ tó bá ti lọ́wọ́ lè mọ́ fún bọ̀ sí ó lé àbúrò ti ní àbúrò ti máa ti dùgbọ́ ẹlẹ́gbẹ́ ẹ̀rẹ́ àti báyìí ọlọ́run àgbẹ̀jẹ̀ pé tí ó pààyàn ló yé mọ́ bí yóò gbà lọ lórí ọ̀nà hájà ìdí bùkátà ló pépè sí téèyàn bá ṣe ó lè nílá díẹ̀ pẹ̀lú pé yóò pa àbí yóò ṣe yóò rí abúlé òkúkọ àbí alẹ́ tí òfin yàwó tó gbé tí ń gbáyé ṣùgbọ́n pé obìnrin tá a fẹ́ fẹ́ràn káàrú hájà ló fẹ́ fún abẹ́ àbí àtẹ̀lẹ́ tí òwò ìyàwó tó fẹ́ alẹ́ tí ó tó kọ̀ tí tó kẹ́lẹ́ ó ti tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ àbí tó wá fún gbà tó fẹ́rẹ́ sábúrú kẹsí ẹ̀hẹ́n bùkátà lọ́pọ̀ pẹ̀sọ́ òun ti ajẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ mẹ́rin yẹn làbí yóò fẹ́ mú ẹ̀mí yẹn lọ ṣùgbọ́n òun náà lẹ́sẹ̀ sí láwọn apákan máa fi ajá bùkátà lọ́pọ̀ pẹ̀sọ́ síbẹ̀ sọ̀lá ọ̀la náà. Now. na bẹ́ẹ̀ ni dáhùn sálámù káàdù ẹ̀kọ́ tábẹ́ mi sọ ẹ̀sẹ̀ ni dáhùn sálámù sọlẹ̀ ní dáhùn sálámù ẹnìkan tí ànábì ànábì rẹ̀ ò dáhùn ìgbà tó ti jáde lọ bá ó ti dá ló ń gbà ẹni tí ò jẹ́ kí lọ́nà wà ní ìpínlẹ̀ káàmì ìlú ẹ̀kọ́ abalọ́rẹ́ ní nípa dáhùn sálámù ọ̀làlà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت